ìlú wa yìí nílùú Ìbàdàn tiwantiwa yìí tó jẹ́ capital Ọ̀yọ́ state lábẹ́ gómìnà Ṣèyí Mákindé ọlọ́mọ bá ní darí wọn síbi dáadáa bá ní darí gbogbo àwọn tí ń darí Nàìjíríà bá ní darí wọn síbi dáadáa o kó darí wọn síbi dáadáa làwa náà fi gbádùn ìlú wa. bá ní darí wọn síbi dáadáa. ṣé ẹ wá rí àwọn tó wá jẹ́ criminals ní nàìjíríà tí wọn ò jẹ́ kí nàìjíríà ó sinmi tí wọn ò jẹ́ kí nàìjíríà ó rójú wọ́n pọ̀. pípọ̀ tí wọ́n pọ̀ ló fi dàbí ẹni pé ìjọba wọn ò wúlò. kì í ṣe pé ìjọba nàìjíríà ni ò wúlò o àmọ́ nítorí pípọ̀ táwọn ẹni bí pọ̀ nàìjíríà ju ẹni re lọ níṣẹ́ ìjọba ò fi yọ. torí tíjọba bá gbé owó ńlá kalẹ̀ pé kí wọ́n fi ṣe nǹkan kankan sílùú níwọ̀n ìgbà táwọn ẹni bí ti pọ̀ ju àwọn ẹni re lọ àwọn ẹni bí wọ́n ba iṣẹ́ ìjẹmọ́jọba lọ́wọ́. bí ìjọba bá ṣe pírójẹ́tì kan fúlù níwọ̀n ìgbà tí ẹni ibi ti pọ̀ ju ẹni rẹ lọ pírójẹ́tì yẹn kò ní í yọrí ọlọ́run bá ní darí ọkàn àwọn ẹni ibi nàìjíríà síbi dáadáa bá ní darí ọkàn wọn síbi dáadáa ọwọ́ rẹ ní ọkàn gbogbo wá wà bí nàìjíríà ò ṣe rójú yìí tí ọ̀rọ̀ education tó dàrú tí ọ̀rọ̀ health tó dàrú tí ọ̀rọ̀ security tó dàrú ọ̀rọ̀ transportation ó dàrú kò fẹ́ẹ̀ sí tí ò dàrú nàìjíríà kì í sọwọ́ ìjọba ló ti wà ọwọ́ àwọn aráàlú ni ọ̀pọ̀lọpọ̀ aráàlú ni ò gbádùn ọ̀pọ̀lọpọ̀ aráàlú ni ò dáa ọlọ́run wá bá ní túlù wá ṣe tá a bá ní kọ́lọ́ túlù ṣe ìtumọ̀ ẹ̀ ni pé bá ní tún aráàlú ṣe ìbáraàlú ní ìyànjọba aráàlú ní ń fi àwọn ìjọba síbẹ̀ àkùkù sí ní abẹ́ ìjọba ológun àwa náà là ń yanra wa àmọ́ ta ni yányàn irú èèyàn wo lẹni tí ń yányàn ibi tá a ti ní wàhálà nù làbí ní kọ́lọ̀ ọba ni tú ìlú wa ṣe kọ́lọ̀ ọba kọ́ba ni tú kọ́ba ni tún ìlú wa ṣe ẹ̀yin mùsùlùmí kò sí ẹ̀yàmẹ̀yà nínú Islam ajẹ́ dúdú ni ajẹ́ funfun ni ọmọ ádámà gbogbo wa ajẹ́ Yorùbá ni ajẹ́ Haúsá ni ajẹ́ Ìgbò ni ọmọ ádámà ní gbogbo wa tẹ́sìn bá tiẹ̀ yà wá pé àwa kan jẹ́ mùsùlùmí àwọn kan jẹ́ nǹkan míì ìyẹn ò túmọ̀ sí wípé kí ẹ̀fọ́ lé ẹ̀fọ́ láwo ìyẹn ò túmọ̀ síbẹ̀ bí èèyàn rẹ̀ ṣe wà nú Yorùbá lèèyàn rẹ̀ wà nú Haúsá ló wà nú Ìbò bí èèyàn ìyàn ibi ṣe wà nú Yorùbá lèèyàn ibi wà nú Haúsá lèèyàn bí wà nù Ìgbò. bá a ṣe rí kidnappers nínú Fúlàní la rí kidnappers nínú Yorùbá. àwọn tí wọ́n jí ọmọ Sheikh akéwògbà góòlù tí wọ́n jí gbé níjọ́sí kọ́lọ́n tó dá àwọn ọmọ yẹn padà lálàáfíà ara wọ́n ṣe Fúlàní náà wọ́n èdè fúlàní yorùbá ni wọ́n. sáàtúnlé yorùbá náà kò lẹ yorùbá ni sáàlé yorùbá kò lẹ yorùbá. àwọn kidnappers wọn ò níran wọn ò ní ẹ̀yà pé òkè o ẹ̀yà báyìí o ni kidnappers. ẹ̀yà báyìí o ò ní assassin ẹ̀yà báyìí o ò ní tọ́ọ̀gì nínú ìran kọ̀ọ̀kan la ti ń rẹ́ni ibi la ti ń rí ẹni re. ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa gẹ́gẹ́ bí ènìyàn sí ènìyàn. ká fi ààyè ẹ̀sìn lẹ̀ torí pé a lè nífẹ̀ẹ́ lẹ́sìn míì débi pé kájọ wá ṣẹ̀sìn wa tí ó gbàfẹ́ sìn wa tàbí káwa náà lọ́ọ́ bá ṣẹ̀sìn rẹ̀ orí burúkú nìyẹn ẹnìkan kan ò lè dán yẹn wò nínú àwa mùsùlùmí ẹnìkan kan ò gbọdọ̀ dán yẹn wò làkúm dínú kúm wàlíyà dín ní ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ tá a bá ń sọ nípa ọ̀rọ̀ ìgbélùú nípa ọ̀rọ̀ alábàgbé àjọ ń gbé láàrin ara wa ni ẹ dákun àwọn tó bá jẹ́ oníṣẹ́ ẹbí ni ẹ jẹ́ àmọ̀ lọ́tà wa bí n bá jẹ́ fúlàní tí mo jẹ́ haúsá tí mo jẹ́ tápà tí mo jẹ́ ìgbò tí mo jẹ́ yorùbá tí mo jẹ́ gbìrà gbogbo tí n bá rí kí n jẹ́ àjọjẹ́ èèyàn ni. ẹ̀yin mùsùlùmí ẹ má jẹ́ kẹ́nìkan kan ó tì yín kọlu ìjọba. ọlọ́run ọba ní máa yan ìjọba ẹni tọ́lọ́ ń bá sì fẹ́ ní máa gbèjọba lé lọ́wọ́ ìpín tiwa lọ́dọ̀ ìjọba ni pé ká máa bá wọn bẹ lọ́hùn pé kọ́ ló tún wọn ṣe. àwọn tó bá wá jẹ́ ní ibi nínú wa káwọn náà túbá kí wọ́n ronú pìwàdà mo ti sọ lẹ́ẹ̀kan wípé tẹ́ ẹ bá níjọba ò dáa government is reflection of our people government any government àwòrán báwọn aráàlú ṣe rí níjọba ṣe máa ń rí. torí pé aráàlú ló yan ìjọba síbẹ̀ ọ̀kan nínú àwọn aráàlú náà ní í ṣèjọba àfi kí àwọn èèyàn ká lọ túnra wa ṣe ká lọ túnra wa ṣe ṣé ẹ sì rí ẹ̀yin tẹ̀ ń pèpè yìí pé kí Yorùbá ó dá dúró kí Yorùbá ó máa bá tiẹ̀ lọ ẹ lọ fura dáadáa. pàápàá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí láàrin wọn ẹ fura dáadáa. ṣé federal government ṣé kò pín ìpín Yorùbá fún ni. ṣé kò pínpín Yorùbá fún ni. ṣé bó ń kálukú ń gba location. ṣé àwọn tí ó máa darí yín tẹ́ ẹ bá dá dúró náà kọ́ ni allocation tẹ̀ lọ́wọ́ yìí tí ò sàn dọ́dọ̀ aráàlú ni. ṣé àwọn gómìnà ilẹ̀ Yorùbá ǹjẹ́ ẹ rí kí wọ́n ṣèpàdé rí kí wọ́n sọ wípé federal government kò fún àwọn ní ìpín tàwọn gẹ́gẹ́ bí ṣe ń fún ilẹ̀ Haúsá ṣé wọ́n ṣèpàdé bẹ́ẹ̀ rí wọ́n ń gbàpín tiwọn ẹ̀yin ọ̀mọ̀ pọ́mọ́ Yorùbá gan ò nífẹ̀ẹ́ ara wọn ni ọmọ Yorùbá ò nífẹ̀ẹ́ ara wọn bí ìjọba bá sọ wípé ẹ̀ha kìíní lọ́fẹ̀ẹ́ tó bá délẹ̀ Yorùbá títà ni wọ́n tà fún wa. bí ìjọba bá sọ wípé ẹsẹ̀ títì tó bá délẹ̀ Yorùbá ànírógùtù ẹ̀. sáwúsá ni wọ́n gbé títì Ìbàdàn sẹ́kọ̀ọ́ sáwúsá ni wọ́n gbé fún sáwúsá ni wọ́n gbé fún ẹ wá wo iye ọdún tí wọ́n ti wà lórí ẹ̀ àìmọye títí ẹ́sírẹ́sì ni wọ́n ti ṣe sókè ọya ẹ wo iye ọdún tọ́mọ Yorùbá ti wà lórí ẹ́sírẹ́sì títí ẹ́sírẹ́sì Èkó sí Ìbàdàn Ìbàdàn sẹ́kọ̀ọ́ ló wà ń díẹ̀ bí Yorùbá bá dá dúró ìyóò jẹ Yorùbá gan ni o torí pé ìlú bámúbámú ni mo yó èmi ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan ní ìlú tí Yorùbá máa ń lù tán bá ti dórí ipò àṣẹ. tẹ bá wá rí haúsá kan tọ́lọ́n bá bò ní àṣírí gbogbo ará àdúgbò ẹ̀ wọ́n jọ máa jẹ wọ́n jọ máa mu gbogbo ará àdúgbò rẹ̀ ni wọ́n jọ máa jẹ wọ́n jọ máa mu tọ́bádọ́mọ Yorùbá wọ́n lọ kọ́lé sí ẹ́stéètì ni tí ó sì máa dáyé jẹ. ìyà tí ń jẹ Yorùbá kò tọwọ́ Haúsá wá o ẹ má o ọwọ Yorùbá níyà Yorùbá ti ń wá. ọwọ Yorùbá ni ìyà tí ń jẹ ti ń wá kò kò o Yorùbá tí ń jẹ Yorùbá ti ń wá ọjọ́ wo lẹ́yìn gbọ́ pé ọmọ haúsá ń bínú wọ́n lọ ń dáná sun iléeṣẹ́ ìjọba wọn. tí yorùbá bá ti ń bínú wọ́n máa ba dúkìá ìjọba jẹ́ wọ́n bínú kan jò ní tẹ́ńpẹ̀ ní ensars ẹ wo iye dúkìá tọmọ yorùbá fọwọ́ rẹ̀ bàjẹ́ before ensars ní àdúgbò tiwa ní àyín ní ọlọ́nṣogbo that was a time tí wọ́n tún bínú tí ọmọ Yorùbá sọ iná sí iléeṣẹ́ NEPA ẹ wo iye ọdún tí gbogbo ará ọlọ́nṣogbo àkànrán ọ̀rẹ́ méjì ẹ wo iye ọdún tí wọ́n fi wà nínú òkùnkùn biribiri ṣé Fúlàní ló sọná sí i ṣé fúlàní ló jó gbogbo iléeṣẹ́ tó jóná ní àsìkò ensars ṣé fúlàní ló jó yorùbá náà ni ẹ mọ̀ pé yorùbá gẹ́gẹ́ bí ọkùnrin yìí ti sọ gẹ́gẹ́ bó ṣe kí yorùbá kí ló kọ bàbá yìí náà bàbá tí mo ṣe fíìmù tí mo ṣe tíátà yóò ti kú ẹ rán mi létí ọkọ rẹ ọgbàjúmọ̀ báyìí ó ní yorùbá yoyoyo bí iná alẹ. yorùbá rúrúrú bí omi òkun ó kì burúkú ni yorùbá yo bí iná wọ́n ru bí omi òkun ta ni ọmọ pé ìrúkúrú lomi òkun máa ru Eh? ẹ̀yin mùsùlùmí yorùbá ẹ jẹ́ àfìyèdénú o ẹ jẹ́ ká fìyèdénú. ìpèpè fún kí yorùbá ó dá dúró kò sábúrú kí yorùbá wà nítòótọ́ kò sábúrú ń bẹ̀ ẹ̀ káwùsọ wà lọ́tọ̀ kò sábúrú ń bẹ̀ torí pé kì í ti pọ́nlọ́n ló pé orílẹ̀-èdè nàìjíríà báyìí tó akọ́ kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ àwọn òyìnbó kan àwọn kèfèrí kan àwọn ni wọ́n àwọn ni wọ́n àwọn ni wọ́n ya máàpù nàìjíríà tí wọ́n wá kó e, e, ẹ̀yà mẹ́ta papọ̀ but the problem ni wípé ẹ̀sùn tá a fẹ́ kà sí haúsá lẹ́sẹ̀ wọn ò jẹ̀bi rẹ̀. àwọn ọmọ yorùbá tí wọ́n ń bẹ lábùjá tán wà ní senate tó wà ń rẹ́ẹ̀pù àtàwọn tó wà nípò gómìnà tẹ́ngàmọ́ Yorùbá ẹjẹ́ àkọ́kọ́ rí gudugudu méje yàyà mẹ́fà tí wọ́n ṣe fúnlẹ̀ Yorùbá náà. kọ́mọ̀gà sí wípé ẹ fẹ́ gba oúnjẹ lẹ́nu ah, lẹ́nu. abo ẹkùn ẹ fẹ́ fi sí ẹnu akọ ẹkùn kò si yàtọ̀ laarin méjèèjì la fi sọ fún wa wípé ọ̀rọ̀ wa nàìjíríà ọ̀rọ̀ àwa ọmọ yorùbá ní nàìjíríà wọ́n fẹ́ ka yẹra wa wò ẹ̀yà mẹ́ta ní bẹ nàìjíríà tó lóko. èé ti ṣe tó dá sí pé ipò ẹ̀yìn ni yorùbá wà yorùbá fún ara rẹ̀ ló fara ẹ̀ sípò ẹ̀yìn kìí ṣàwùsá ló fà wá sípò ẹ̀yìn haúsá gẹ́ president yorùbá gẹ́ vice mẹsẹ̀ máa haúsá ní ẹ̀ mú yorùbá àwa ń rí orí pa haúsá nílẹ̀ haúsá àárí orí pa yorùbá nílẹ̀ yorùbá ẹ lọ yẹ yẹn wò ẹ lọ tún yẹn wò kẹ́ ẹ ṣàtúnṣe ìyẹn igbe yorùbá ń dá yorùbá fẹ́ lọ yorùbá fẹ́ lọ lẹ́wà ń kígbe. ṣé ẹ̀yin olóògùn láwà tòsí báyìí ni sẹ́yìn <clears throat> olóògùn látòsí nǹkan ṣe wá nù nǹkan ṣe wá nù o ṣé mùsùlùmí a máa sẹ́yìn olóògùn ni ẹ́ ṣé mùsùlùmí máa tò sẹ́yìn olóògùn láti jagun ọjẹ́ má kú gífà ọjẹ́ má kú gífà èmi fún ọ lámọ̀ràn ni o bí Yorùbá bá dá wà èè ná mi ní nǹkan kan bá dá wà èè ná mi ní nǹkan kan ọ̀wọ́n tó ná mi ni pé ká wà dáadáa àmọ́ ẹ̀sùn tẹ́ ẹ fi ń ka wúsá páwúsá ni ò jẹ́ wà dáadáa ẹ ẹ̀wù dáadáa o Yorùbá gangan ni ò jẹ́ kí Yorùbá wà dáadáa bákan náà sì ni wípé mùsùlùmí ò lè tò sẹ́yìn olóògùn o mùsùlùmí kò lè tò sẹ́yìn olóògùn. èèwọ̀ ni o. èèwọ̀ ni o èèyàn máa kú gífà ni o bí èèyàn bá tò sẹ́yìn olóògùn o èèyàn ó kú gífà ni o. gómìnà Ọ̀yọ́ state kọlọmba ni tún ọ̀rọ̀ ẹ̀ sí dáadáa ó ti sọ ọrọ tó jójú lówó wípé kò sínú ẹ̀yà tí ò sí ọdaràn bẹ́ẹ̀ àwa ní dákọ ẹ orúkọ ẹ̀yà yẹn orúkọ àwọn tó ṣiṣẹ́ ẹbí yẹn àwọn ni àdàkọ bó lè gà sí wípé ẹ̀yin ìjọba ẹnikẹ́ni tán bá ti gbámú pé ó ń gbé èèyàn ó ń kidnap àwọn èèyàn irú ẹ̀yà tó rí ó jẹ́ ẹ má fojú ṣáájú kún un àti dá wàhálà nìyẹn o torí pé àwọn èèyàn ń sọ wípé ọgọ́ tí àwọn ẹ̀yà fúlàní ti ń gbé èèyàn tí wọ́n ti ń fi màálù ba dúkìá Yorùbá jẹ́ àgbọ̀kẹ́ mẹ́nì kankan wọn tó bá gá sí pé Yorùbá ló bá ba dúkìá ara wọn jẹ́ ẹ̀ tì í mú kí ló fẹ́ fà yẹn. ẹ má jò rí bẹ́ẹ̀ o ẹ má jò bẹ́ẹ̀ so eléyìí tí mo sọ yìí àpapọ̀ rẹ̀ kòlásọ̀ rẹ̀ kókó rẹ̀ ni pé ẹ̀yin mùsùlùmí ẹ sọ́ra àìtẹ̀lé olóògùn lójú ogun ogun ẹ̀sìn lẹ̀sìn ní kájà kìí ṣe ogun ẹ̀yàmẹ̀yà kìí ṣàwúsá ní fìyà jẹ Yorùbá Yorùbá ló ń fìyà jẹra wọn kìí ṣe pé Yorùbá ò sínú ìjọba àpò ara Yorùbá àpò ara Yorùbá àpò ara ọmọ Yorùbá tó bá wà ń ni wọ́n ń da owó sí ni ìyẹn gangan ni kẹ́ ẹ kọ́kọ́ lọ ṣe àtúnṣe lórí ẹ̀ ká máa rí orí pa federal government nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bá a ṣe ń rí orí pa federal government lókè ọya àti lọ́dọ̀ àwọn Ìgbò. ẹ̀yin tẹ́ ń gbèyàn pa ẹ̀yin tẹ́ ń gbèyàn pa owó ẹ bẹ̀rù ọlọ́run o ẹ bẹ̀rù ọlọ́run o ohun tẹ́ ẹ fẹ́ kí wọ́n ṣe sí yín ẹ má ṣe sí ọmọ nìkejì yín o aláwọ̀ fi wá ṣe kò ń gẹ́rẹ́ o ẹni tó bá fẹ́ pè mí lórí aago mo ti máa ń sọ wípé nọ́mbà prógráàmù yìí àsìkò tó máa ń fábà wà available nígbà tí mo bá wà ní live program tí mi ò bá ti sí live program nọ́mbà glo míì lẹ́ẹ̀pẹ̀ mí sí òun náà sì ni zero eight zero seven six one one four eight nine six zero eight zero seven six one one four eight nine six. Allah fi wá ṣe kòǹgẹ́rẹ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa alaikum. àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe masihu tá ń retí Ìsá ọmọ mariama kìí ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pópùrọ́ ní mírízà. الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته